ورحمة الله وبركاته àtẹ̀rẹ̀ nínú àwọn àyà tó ṣíwájú irú àtakò eléyìí tí àwọn kèfèrí tí wọ́n ń ṣe sí alukur'an nígbà tí olúwa ń sọ kalẹ̀ fún anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam àti irú bí wọ́n ṣe máa bá àwọn alábòsí ẹgbẹ́ wọn wọ́n máa ń bá wọn sọ̀rọ̀ jẹ́jẹ́ lórí àti tàbùkù alukur'an ilé ìta nàbì sallallahu alaihi wasallam máa ń kà máa sọ pé hal hadha illa basharun ilé yọ̀ jẹ́ nǹkan kan. bí ẹ bá ṣèyàn gẹ́gẹ́ bíi tiyín ó sì gbọdọ jẹ́ ike èèyàn bíi tiyín lolúwa wá lánàá bí ṣébọ́ náà lẹ lọ́dá gbogbo nǹkan lọwa náà yẹkọ ayẹkọ́yẹkọ́ kọ́rán sáwọn èèyàn tọ́ba wá jẹ́ pé àwọn èèyàn náà ni ó lọ́wọ́ ayẹ kó rán láàrin gbogbo wa àbí kí ló ní táwa náà ní kí ló dé nígbà tí wa kárí kò yàtọ̀ sí ẹni tó ma dání dán tó wá jẹ́ pé idán ńlọ́kù ti ń tẹ̀lé idán ní lọ́ọ́bá ọ̀rọ̀ idán ní gbà wọlé ní tẹ̀lé ẹni tó sì mọ̀ pé idán náà ni ẹ̀kọ́ ńlá ń bí nípa pé ní gbogbo ìgbà láyé àwọn ẹni láabi àwọn àṣebàjẹ́ èèyàn ọ̀rẹ́ ara wọn ni wọ́n á máa ṣe. pàápàá jùlọ nígbà tí gbogbo wọn bá jẹ́ ẹni tí ń dojú kọ òdodo wọ́n á lẹ̀ dí àpò pọ̀ ọ́dọ̀ rẹ nì rìkísí yìí dà wọ́n pọ̀ wọ́n ṣọ̀kan wọ́n dọ̀rẹ́. àtolúwa ni wà á sọ̀rọ̀ nàjùwà lẹ́rìn ọ̀wọ̀lẹ́mú wọ́n máa bá àwọn alábòsí sọ̀rọ̀ jẹ́jẹ́ lórí ìtàbùkù alukur'an àtàwọn kèfèrí àti àwọn ọ̀ṣẹbọ gbogbo wọn jọ jẹ́ aláìgbàgbọ́ ọ̀ṣẹbọ ṣùgbọ́n bọ́ba kan ká dojú ìjà kọ alìsílám àtàwọn mùsùlùmí sí ṣọ̀kan ni gbogbo wọn máa ṣọ̀kan. àmọ́ tó bá kù wọn kúra wọn ọ̀tá ara wọn ni wọn o tahsabuhum jami'a wa qulubuhum shatta ó rò pé nǹkan kan náà ni wọ́n pín wọn jọ wà pọ̀ ni kò rí bẹ́ẹ̀ o ọ̀tọ̀ọ̀tọ̀ yẹ́lẹyẹ̀lẹ iná làwọn kan wọ́n pín sí torí ẹ̀ ẹ rí i pé àwọn ọ̀tá ìsìn Islam àwọn náà láàrin ara wọn wọ́n yìí sọ̀rọ̀ ṣùgbọ́n tó bá kan pé gbogbo wọn fẹ́ dojú ìjà kọ Islam wọ́n á máa ṣọ̀kan ran ara wọn lọ́wọ́ bákan náà ó hàn dájú wípé àwọn kèfèrí gan alára ti ń pidán àwọn ọ̀sẹ́bọ tí wọ́n ń nọ́dà àwọn òpìdán àwọn náà mọ̀ pa ìdánidán wọ́n mọ̀ pa aburú ni ṣùgbọ́n aburú táwọn ò lè jáwọ́ ń bẹ̀ àìdá táwọn ò lè yéé má ṣe kọ́ má jẹ́ bẹ́ẹ̀. etiri ti rí bẹnu lura wọn lẹ́yìn ìgbà tán fẹ̀sùn kan ìdánábì ń jíṣẹ́ rẹ fún wọn pé dání pé afata'tuna sihra wa antum tubsirun tó wá yẹ ká pé idán lẹ́yìn ọ̀ máa lọ balẹ̀ máa lọ gbà nígbà tó ṣe pé tó ju yín ó túmọ̀ sí pé àwọn àwọn gan máa àwọn gán ma idán láboró wọ́n ma àṣàṣì ní wọ́ọ̀fù ṣùgbọ́n kí ló dé tí wọ́n pàtì kí ló dé tí wọ́n ò filẹ̀ ẹ̀kọ́ ń bẹ̀ ń bẹ̀ ń pé kì í ṣe gbogbo ẹni tó ma ìdá láìda ní máa sakin ọkàn láyà láti pàtì kì í ṣe gbogbo ẹni tó ma ìbàjẹ́ níbàjẹ́ ní máa satipo àti má ṣe nísìn àwọn kèfèrí gan lára ọ̀pọ̀ wọn ló mọ ìṣe kèfèrí láìda wọ́n mọ̀ pé islam gangan lẹ̀sìn wọ́n mọ̀ pé islam gangan lọ́nà ó ti ṣe wá ṣòro fún wa láti gba islam kí ló fà á tí ọ̀rọ̀ ọ̀rùn fún wa láti di mùsùlùmí wọ́n mọ òdodo lódodo àti wá lè gbà ló di wàhálà fún wa àgá ni ọ̀sẹ̀ bọ́ wá ń bú idán sí náà ń wò kó bàjẹ́ kó da májíkì tẹ̀bí laysa ba'dal dam àkí ni ọ̀dánù dán kí ni oògùn lọ́dọ̀ kó sí ṣùgbọ́n àwọn náà mọ̀ lódodo ní tí ọ̀dọ̀ ọ̀dà ní tí òsì dọ̀ méjì ìbá ṣe pé wọn ọmọ mọ̀ pé ni bẹnu àtẹ́lù àwọn èèyàn wọn sí lẹ́yìn kan ti fẹ̀sùn kan ànábì sallallahu alaihi wasallam pé ní ti ń lọgun rẹ̀ fáwọn ní ti ń pa àwọn lọ sídìí rẹ̀ kì í sì nǹkan kan bí wa ibi dàǹgí sọlá dèdèrìn sọgẹdẹ lóná oná nìkan ìnidá lè tà lọ́dọ̀ rẹ̀ torí àwọn náà sọ pé àfẹsẹ tó na sẹhẹrọ wà á ń tòm tọbọ sọ̀rọ̀ ètí rí tó fi pé ìdánlẹ̀ ńlọ bá ìdánlẹ̀ sẹ́yìn sì ríran tí èsì pojú yín fọ́ tẹ́ ríran tí èsì pojú yín fọ́ àṣepé idán ọjà rẹ̀ ò lè tà àfi lọ́dọ̀ àwọn akíndánidání èèyàn. idán ò lè tà àfi lọ́dọ̀ àwọn adẹ̀dẹ̀rìn àwọn màálùú ọ̀bọ àwọn nínálé olóògùn àwọn lẹni tẹ́rì tán kó jàǹká wọ́ọ́ká àwọn làládùú ọ̀ràn àwọn lẹni tí wọ́n máa di oúnjẹ fún àwọn ni wọ́n máa fún ní fúnpá òrùka ọ̀ràn àwọn ni wọ́n gbẹ́bù fún kọ́mọpọ̀ mẹ́kọ àwọn ni wọ́n gbọ́fọ̀ lé lọ́wọ́ pé máa pọ̀fọ̀ àwọn kèfèrí gan àti ọ̀mànà tí ò ríran àwọn gan ní ìṣèdájọ́ yìí fún wa òpònú dìndìnrín ní nálé ológun ọbọ màálùú òní nálé adífàlà aláìgbọ́n ní nálé àfà tí ń tẹ́yàn rìn nítorí wọ́n máa gbé ìdúró ńlá fún ọ tí ń horú ìwọ sì máa tẹ́wọ́ gbà àbẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ níjẹ́ ọ̀sọ́nù bá ọba lọ́sọ̀nù ọ̀sọ̀nù náà ni wọ́n sì máa bọ̀ wárọ́ níjẹ́ wọn ò rí wọ́n sọ pé àwọn rí nítorí pé ìwọ ti sọ́ra rẹ dídìdìrín òpònú àti pokun mẹ́kọ̀ọ́ fún ọgbẹ́mu ó ti rọrùn fáwọn أفتأتون السحر وأنتم تبصرون أو أدي كمان أدي مان جاكوا جاكوا أكوسان لا يصير لك لك كاني كي لقمي فافيسي يهو أدو ọ̀kan kọjọ sùn kọjọ kan wọn di okùn mọ́ọ̀nù ògbé kọ́rùn olóòtú múra tán gúdúgúdú lọ wà ó kò túra lẹ̀ wọ́n tan rẹ̀ dànù yá lóògùn rẹ̀ lè ṣe fún ọ tí kú bá dé ọ̀nà téèyàn lè fi fi gbogbo tó dè márùn dè má dìhùn èyí tó ti tọ́ látó ti tọ́ jẹ èyí tó fi sọ́wọ́ tó fi síka ọ̀nà téèyàn lè fi fi ta ikú láyà òun náà ní kọ́ ọba ní sàlàyé torí pé àwọn baba ńlá kú tó sóògùn fún wọn kú bó wàá nìwọ kójó yọ téèyàn ọba jẹ́ pé ọba ponú làákàrí òṣìṣẹ́ bó ti ṣe yẹ oògùn kìí jẹ́ nǹkan téèyàn máa fowó ṣe àfífọ́pọ̀nù oògùn ọ̀sìnù nǹkan tó lè máa kójọ sínú àpàtì àyàfi fún dèdèrìn láì sásọ aṣọ lèèyàn máa kó nú àpàtì bóde kọ̀la ìdì dé jùmọ̀ àdé aṣọ lèèyàn kó nú àpàtì ọ̀hún alọ́ọ̀dọ́ ogun jọ lóríṣiríṣi ọlọ́kan àlùkè ọ̀kan àlùwó àlùyárọ́ gbogbo eléyìí ló ń kó káyé rẹ ni pé ọ̀ máa ń tán fowó sí o ńgbà tí làákà ìsìn bọ̀ wálé ayé kọ̀bọ́n lé ló lọ fi ń ṣe bí akíndanidání àwọn ní bá wa sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ti ṣe ń fún wa rò afata'tuna as وأنتم تبصرون antum tubsirun àwọn aláìlójú lágbárí àwọn ẹni tó dunú wọn ti fọ́ àwọn ní nálé ológun eléyìí jẹ́ ìpàkíyèsí ńlá fún gbogbo ẹni tí ó láǹfààní àti gbọ́rọ̀ yìí pé oògùn kọ́